guy said, mm. Obasanjo took over. Is the overall, in fact, Obasanjo this used to decide who becomes uh, the uh, the local government chairman, it's and that was it. The so the governors now, mm. the governors have taken over, and that's but the reason anyway. why. They, I mean, they behave the way they behave. Thank you so much, Sir Eddie, for welcome. coming to, uh, to, our studio me. to have this conversation. Me, yeah. Oh, that's the size of our package this morning. My name is Benga Oreshegwan. Yes, I'm the man you just have to love. We'll be back again on Monday by the special grace of God. Keep your FM dial plugged in the radio dial and have a beautiful Friday. Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh. 107.9 FM. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. yàn bá sá ti ń lé jò sí ọ má lé nǹkan kan sí wọn ok kò má wulẹ̀ mm, bọ́dà àti lé má fòró yaró bí wọ́n bá gbá ọ létí ọ̀tún tún kọ́ tòsí sí wọn kéèyàn fi mm. jólùgbàlà ẹ̀ kéèyàn kan bá ní kò ní dáa fún yà mm. ẹ kò ní gbogbo wa o wọn bù padà ọ̀lẹ́ mèwọ̀ lásìkò tá a wà yìí ara àwọn èèyàn bí wọn ó ti bá ọjà tó jà ló mọ̀ wá kì í ṣe pé bóyá èèyàn ò mèsì ọ̀rọ̀ o ọyọ ọyọ mèsì o hmm. ṣe pé bóyá ọyọ mèsì o ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ la fèsì sí ni o eh, eh. gbogbo ọ̀rọ̀ kọ́ la fèsì o eh, torí ọ̀rọ̀ bíi jésù ni mo bá dé láàárọ̀ yìí pé ẹ bá gbá ọ létí lọ́tí ọ̀tún tó kọ́ tó sì sí wọn ẹ tún gbà yìí náà hmm. tí mo bá dénú hmm. o sọ̀rọ̀ pé bóyá mo gbẹ́nu mi falágbàfọ̀ ní ilé fèsì o kò sẹ́sì tí mo lè fi o ṣó ti yé so mo ẹ sá ìwọ máa wò ó tiẹ o tó ìra máa wò ó tiẹ o òní lọ́jọ́ jímọ̀ ọjọ́ ńlá o mi ìjà o mi ò fèsì lọ́jọ́ ọmọ jímọ̀ o. ẹ má bínú ta lẹni tó ń bá wí gangan. irọ́ èmi kàn ń gba àwọn èèyàn mọ̀ràn lápapọ̀ ni àárá ilé tí wọ́n ń gbọ́ wa èmi kàn. ṣé bí ìjẹta eh. ìjẹta tá a eh. wá bí eh. kò sí ìlérí tó o lè tán ọmọ kini ń dà ọmọ ever blaster àbí kí ló ń jẹun àbí àbí bó ló ṣe kó kọ rẹ níjẹta ọmọ ever blaster yẹn dà àbí ever blaze. bàbá rẹ ni ti ń jẹ bẹ́ẹ̀ eh. bàbá rẹ ni ti ń jẹ bẹ́ẹ̀. ohun tó sọ ni mo kó ti. èmi ẹyà èmi kàn ní kí n níjẹta eh. ló ìjẹta ti lọ ná eh. ìjẹta ti lọ ohun tó bá ti lọ káfi lọ fún akílọ ní ohun tó bá ti lọ ìtàn wò lọ òun ni ká máa wò. ìyẹn nípa olè jẹ́ ń tura ẹ̀ wọ́n bá ní pé èèyàn kan hagi hagi mọ̀ pé nǹkan bá ń pè ní hagi oyo gbígbà tí nǹkan fi hagi tán gbé nǹkan hagi ni oúnjẹ hagi tí wọ́n bá gbé nǹkan hagi nǹkan tí wọ́n bá gbé hagi ó ṣe lè ṣe nǹkan dáadáa ó ṣe lè ṣe nǹkan dáadáa. ilẹ̀ ọ̀la mọ̀ fẹ́ mú kéèyàn má rò pé kò ṣeé sì à ń pẹ́rọ̀ sọ ni àyìn mm. àyìn ọ̀rá ń dọ́gbọ́n kó má bàa sí kinní ni o. ó ní bo ni. ṣe pé bóyá ẹ ń. Ah, ẹrù ọmọ bọ mm, òun ó mò ń dẹ lóhùn lẹ́yìn. èmi ò kúkú wẹ̀yìn ìpàkọ́ ògbọ́sùtì. ó ní kí n béèrè pé ibo ń ṣẹ́ sí wa. bá a parí òwe ìpàkọ́ ògbọ́sùtì. kí ló wí. <laughs> ìwọ ọmọ bẹ̀rẹ̀ ni ẹ bá a ní o lé dárin bá a lérin tá a ní o lé dárin o ní dárin bá a ní o parí òwe o lè parí òwe. ìbádùn ó dà ìwọ bá mi parí ẹ̀ ìpàkọ́ ògbọ́sù tí o aláwìyé ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn wa aláwìyé bá mi parí ẹ ìpàkọ́ ògbọ́sù tí o. ẹ kó ojúmọ́ bá mi ṣe máa ní kó ṣe nǹkan tó bá ti máa dá padà fún mi kó eh, dáa ó dáa ràn mí lọ́wọ́ ràn ògbọ́sù tí o. kó dáa kó dáa kó dáa kò dáa mo ní o bá ń parí nǹkan o sì tún dá padà fún mi. Eh? ìwọ ò mọ̀ parí ah. òwe ìwọ ò mọ̀ parí òwe kálára sáà ṣọ́ra pé kálára ṣọ́ra ah, ah. kálára ṣọ́ra ṣé alára tó ń bẹ lẹ́yìn ni kálára ṣọ́ra ah. àtàǹpàkò ní ojúwe ní júwe ọ̀kan o ní júwe ẹ̀yìn o kálára ṣọ́ra o. mo rò pé o sọ pé o bá ti jà wálé ni. kálára ṣọ́ra o <laughs> sheffield united tí mi ti bá play òní eh. àti pò ti ẹyìn ẹ ó máa lu èmi o ó ṣe gba kóòsì ni o ó ṣe ṣe kinní kan ni o ó eh, ṣe ṣe kinní kan ni o ta ló wá kàn ṣó kan yé ni ṣó kan yé ni ó dáa àbí àwọn tí wọn ò ṣe kínní o hagio o onu nínú gbogbo eighteen point mẹ́rin ni ó mú. ó ní bó ń sì wà mẹ́rin ni ó mú bọ̀. ó ní bó ń ṣe sì wà lórí àkàbà. ó sàn ká má lọ ibìkan ju pé ká lọ ká wá lọ dójú ti àwọn ẹlẹgbẹ́ wa lọ. ṣé gbogbo tó fi bẹ̀rẹ̀ ni wípé o ò bá ti jà wá. ẹ ti ń tọ́ bọ̀ mí lẹ́nu. àwọn wo ìwọ náà ti fẹ́ mọ pẹ̀lú báyìí ṣé wọ́n ní ọ̀ràn ni. irọ́ ọmọ kọ́kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn lèmi wọ́n ń bá dì ní. ẹ kó ojúmọ́ ẹ kó ojúmọ́ já kàròyìn ṣé ó kàròyìn àbó kàròyìn ṣé ó kàròyìn. èyí èèyàn wá. wáyé pé o fẹ́ kàròyìn ká ah! kàròyìn. kò dáa kéèyàn jẹ́ ẹni ọ̀rọ̀ ń dùn ọ́. wà á fẹ́ kàròyìn kàròyìn ó kúrò àti kàròyìn. béèyàn bá ti jẹ́ ẹni ọ̀rọ̀ ń dùn bí nǹkan ti mú rí nù. àmúkàwé òye òye. ìwọ ṣe dé fìlà pupa wa pupa kọ́ lélẹ́yìí wáìnì lélẹ́yìí. wáìnì wáìnì ni kí ni wọ́n máa ń pe wáìnì. ó dà kí ni wáìnì yóò bá. ọtí kọ́lọ̀ ọtí ni mo dé kọ́lọ̀ ọtí ọtí ẹ̀yin ìyàwó ẹ kú ojúmọ́ ọjàre ìròyìn wá etí ọba nílé etí ọba lóko òun ni mo tún fẹ́ ni mo tún mm, kọlọ ẹyẹ àwọn ìyá ẹsà kò ojúmọ́ ẹsà kò ojúmọ́ ah, ẹ kò ojúmọ́ mo ìwọ tó mọ̀ pé ibi tí ń gbà yọ sí ọ̀nà ó bá a lójijì. tó o àkìyìn onítúni ọjọ́ jímọ̀ míì olóyin ọjọ́ jímọ̀ olóyin jímọ̀ àtàtà jímọ̀ ọlọ́yẹ́ ọ̀fíọ́dé. adùn ní iyọ̀ ní ṣúgà <laughs> ni o àmọ́ ó bọ́yẹ́ dé o. a kó àmójúbà afẹ́fẹ́ tó ń fẹ́ yìí. èyí tí irú àwa yìí láìkì <laughs> tí irú àwọn kan ò fẹ́ rárá. wẹ́dà yìí a wọ́n dì káká di kòkò ni. Ah, ẹ̀rí ibi téèyàn ti ń wọ sẹ́nitọ́ màtíríà tí ó tún gbé tó tún lẹ̀ kílé. Eh, eh, àwa ti gbé ah, ah. èbò ló bala kí ni ń wí kí ni n wí n filẹ̀kùn mú lọ́wọ́ gbẹ̀yìn ni n filẹ̀kùn mú lọ́wọ́ gbẹ̀yìn ni. òun ò mà kọ́wọ́ wà débi tí ó kọ́wọ́ sí ilẹ̀kùn. <laughs> <laughs> èmi ní kọ́wọ́ rẹ̀ sí n wà dilẹ̀kùn ń di ọwọ́ rẹ̀ mi ń dilẹ̀kùn mu. ẹni <laughs> tó ti wọ gílọ́ọ̀fù sọ̀wọ́. ti mú lọ́wọ́ gílọ́ọ̀fù wo kíní wọn nana ó wọ gílọ́ọ̀fù jù bẹ́ẹ̀ lọ ilẹ̀kùn mú lọ́wọ́ gbẹ̀yìn ni ah. òun ló jù ní sísìn nínú gbogbo goalkeeper láyé yìí òun yẹn náà ọ̀rọ̀ tó sọ ló fà ìwọ náà mọ̀mọ́tò ọ̀bọ̀ mi lẹ́nu ah. èsì ọ̀rọ̀ wà lẹ́ o múra sí. ẹ ti mọ̀ pé bá a bá ti dé báyìí àwọn eh. kókó ìròyìn la máa ń kọ́kọ́ gbé ka yín mọ́ hmm. ẹ wò ó a tún ti kó wọn dé bìbà ìwé ìròyìn the punch ìwé ìròyìn Nigeria Tribune platform times pen pushing lóríṣiríṣi gbogbo ẹ̀ òun la kó wá hmm. láàárọ̀ yìí a kú àmójúbà wa o a sì kú àmétíbà wa ẹ jẹ́ bẹ̀rẹ̀ nípa gbígbé àwọn kókó yẹn nípa gbígbà sí yín lára hmm. ó mà tún rúgbó bọ̀ ó ń rúgbó bọ̀ ẹ wò ó ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers nǹkan ń ṣẹlẹ̀ o ṣé kì í ṣe pé ọ̀kan kan lọ́mọ ọ̀wọ̀ fẹ́ máa yọ báyìí <laughs> wọ́n ní àwọn alábòójútó mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyún àwọn kọmíṣánná ni wọ́n ti kọ̀wé fiṣẹ́ wọn sílẹ̀ tí wọ́n ń pè gómìnà Fubara àṣemọ́ òun lorin tí wọ́n ń kọ báyìí o <laughs> ẹ gbọ́ punch àti ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn ló kó wá láàárọ̀ yìí. ó dá náà lórí ọ̀rọ̀ rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ni Bọ̀dé George Omo ti sọ̀rọ̀ ní hmm. bá ò bá ṣọ́ra tá a tètè mójútó gbogbo rògbòdìyàn tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers ó ṣeé ṣe kó kárí orílẹ̀-èdè wa Nàìjíríà hmm. kí ni ohun tó rí gan hmm. Vanguard ló kọ ẹ ó mọ̀ gbọ́ làárọ̀ yìí. ìwé ìròyìn The Nation ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ẹ dáhùn. ẹ ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè wa kan ṣoṣo tá a ní yìí wípé a ó gbé orílẹ̀-èdè nàìjíríà yìí sí ojú ọ̀nà eléyìí tó tọ́ ẹ lọ fọkàn balẹ̀ the nation ni ẹ gbọ́ láàárọ̀ yìí. ó dá náà nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ ìjọba àpapọ̀ ti bá dá báǹkì àgbáyé wọ́n mọ̀ ti dá wọn lóhùn àní àwa sí ẹ̀ àwọn òṣòwò òrọ̀wò orí epo mọ́ subsidy hàn hmm. <laughs> ó ti dàfí ẹ̀yìn tẹ̀gùn alára ẹ̀ fi ṣọ́ hmm. platform times ló kọ́ kí ni ohun tí wọ́n rí ẹ ó mọ̀ gbọ́ láàárọ̀. ìwé ìròyìn daily trust hmm. òun náà mú ìròyìn wá láàárọ̀ yìí nípa nípa ìpínlẹ̀ rivers o àwọn tí wọ́n ti ṣe gómìnà nípínlẹ̀ rivers rí kan ni o òun ah. ló sọ̀rọ̀ yìí ó ní a ti ń gbìyànjú láti rí wípé a parí dúkù tí ń bẹ láàrin wike àti fùbárà torí àgbà yìí wà lọ́jà sẹ́ẹ̀ hmm. kórè ọmọ tuntun ó wọ́ ẹ gbọ́ Daily Trust òun ló mú wá láàárọ̀ yìí. èyí ò ní agbára láti kéde wípé àwọn aṣòfin ti ìpínlẹ̀ Rivers mẹ́tàdínlọ́gbọ̀n wípé ipò wọn ṣòfò agbára wo gan-an ló ní láti kéde rẹ̀ ó ní ó jàre agbẹjọ́rò kan ló mọ̀ sọ The Nation ló kọ́ ẹ ó gbọ́ làárọ̀ yìí. ìwé ìròyìn The Pound òun náà mú eléyìí wá làárọ̀ yìí níbi tí wọ́n ti ṣe ọjọ́ bí eléyìí tó jẹ́ ti Akpabio lánàá hmm. ìyẹn olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ni o wọ́n ti sọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ti sọ̀rọ̀ jáde wọ́n ní kò sí ohun tó ṣe Akpabio wọ́n ní kò dákú bẹ́ẹ̀ ti ń sọ káàkiri ah. kò collapse níbi tí wọ́n ti ṣe ọjọ́ òbí rẹ̀ hmm. ìyún lánàá lánàá yìí ẹ gbọ́ kí ni tó ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ yìí. Akpabio is not in pain. is not. <laughs> <laughs> Platform Times òun ló mọ̀ kọ ìròyìn eléyìí òun ni ọ̀rọ̀ kò mọ̀ sí káàṣì no hmm. káàṣì cash hmm. scarcity yìí òun ló mọ̀ jẹ́ pé ó mọ̀ tí ń ṣe kí ni ó ti ń jẹwọ orílẹ̀-èdè wa nàìjíríà lára o níbi tó jẹ́ wípé CBN gan ti ń sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ káàṣì no káàṣì àti cash scarcity yìí ẹ ó mọ̀ gbọ́ láàárọ̀ yìí o. Hmm. ìwé ìròyìn the punch mú eléyìí náà wá o hmm. ibi gbogbo nílé ọwọ́ wọn ti ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ jáde wọ́n ní ṣe rí àwọn aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven hmm. eléyìí tó jẹ́ pé wọ́n di gbádàgbọ̀n wọ́n wá sínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Rivers ibikíbi ni wọ́n ti lè jókòó ah. ni wọ́n ti lè pé ìbí yìí o ó ti wá di ilé ìgbìmọ̀ asòfin o a sì mọ sòfin níbẹ̀ ó ní kódà kó ṣe lé oúnjẹ ni kàńtìn ah. wọn lè jókòó ńbẹ̀ APC òun ló sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ ìpọ́ǹchì ló mú wa <laughs> nàìjíríà la wà. yes mm. anything can. Mm, mm, ó dáná ìròyìn eléyìí aláwìyé hmm? ibo ló ti rí nàìjíríà la wà nínú ìròyìn ìgbìlànjà eh, ló ti ṣẹlẹ̀. ok ó nípínlẹ̀ Rivers ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni o. Mm. ó dáná ìròyìn eléyìí náà òun náà mọ̀ jáde gàdàgbà gàdàgbà láàárọ̀ yìí o. kí ló wí o. níbi tó jẹ́ wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni èwo mm. ni kí ló wí. Mm. ìpínlẹ̀ Èkó ló mọ̀ gbé mi lọ èmi ti fiẹ́lẹ̀ sípínlẹ̀ Rivers o. níbi tí gómìnà Sanwó-Olú àtijọba ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n mọ̀ bẹ̀rẹ̀ ìyẹn nǹkan ọ̀rọ̀ wọ́ àti nǹkan amáyédẹrùn lórí ọ̀rọ̀ ètò ìlera tó sì jẹ́ wípé ọ̀rọ̀ à ń gba ìwòsàn nípínlẹ̀ Èkó yóò rọrùn bí ìgbà téèyàn ń fẹ́ràn jẹ kọ ni o hmm. nítorí ìgbáyé gbádùn àwọn olùgbé ìpínlẹ̀ èkó òun ló jẹ gómìnà lógún hmm. ẹ ò gbọ́ daily independent ló kọ́ làárọ̀ yìí. ìròyìn eléyìí ìròyìn ìkíni kú oríire ni o ìròyìn eléyìí tó ń jáde láti ojú òpó ìròyìn platform time ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ambrol ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn hmm. wọ́n má ti kí gòkè babalọ́lá àti adéyínká adégbìtẹ́ kú oríire o bí wọ́n ṣe yàn wọ́n bí ọ̀gá àgbà àti gbákejì ọ̀gá àgbà ní ìkànnì fresh one oh seven point nine fm wọ́n ní wọ́n ti fi ẹni tó tòlù sọ mm. òun là ń pè láti sọ ẹnu ìloro ẹ gbọ́ platform times ló mu wá láàárọ̀ yìí. pọ̀pọ̀ ṣìṣì yẹn o láti jẹta. kí wọ́n sá ká ṣe nǹkan lówé ẹ̀bí rò pé o ti gbà ni. ah ìrà o ìdáhùn ìdáhùn eh, eh. kí ni ń wí. ó da ìpínlẹ̀ èkìtì nìròyìn eléyìí ló mọ̀ gbémi lọ o níbi tí gómìnà ìpínlẹ̀ èkìtì èyí tó ti ń rọ àwọn elétò ààbò ó tún pàṣẹ fún wọn gan ni nípínlẹ̀ èkìtì pé àníṣe àwọn tí wọ́n hùwà burúkú tí wọ́n sì hmm. digun jalè hmm. ìyẹn ní ìpínlẹ̀ èkìtì ẹ tètè wá wọn jáde hmm. àwọn tó jẹ́ wípé ohun táwọn yàn láàyò ní láti mọ kọlu ilé ìfowópamọ́ kí wọ́n sì mọ jalè jalè ń bẹ̀ ẹ wá wọn jáde afa iṣẹ́ bẹ́ẹ̀ hmm, hmm, hmm. punch ló kọ́ ẹ ó mọ̀ gbọ́ làárọ̀ yìí. eléyìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn la kó wá làárọ̀ yanturiously akọ̀wá o ilẹ̀kùn ní bìbà ẹ máa wá gbádùn wa ìyún bàbá ti lọ sókè lọ́hùn tá a padà dé. wàá gbádùn wa bí kíni. ẹ bíi eh, kíni. bíi tíì ni o bẹ́ẹ̀ bó ti gbádùn tíì ni o eh. hmm, bẹ́ẹ̀ lẹ́ ti gbádùn wa o bẹ́ẹ̀ mi sì ti gbádùn kí wọ́n máa na man u lọ́tún kí wọ́n máa na wọ́n lọ́sì ah. bẹ́ẹ̀ lẹ́ ti gbádùn wa ah. láàárọ̀ yìí ah. ẹ wo aláwùyé federation akínyẹmí ọlátóyè èwo èwo á ní mọ gáìdì mi báyìí <laughs> ẹ kú ojúmọ́ òjèrè. ọmọ lè mọ dàgbọ́wọ́ nìkan níta. kò possible. Ah. níbi tí mo wá gbogbo agbára wa ah. mi kí àwọn èèyàn ká mọ̀ lọ́jọ́ ọjà. kíkẹ́ lọ́mọ ògùn ṣínà lórúkọ tèmi ò tó rira òun lẹ́yìn tèmi ń pè mí Ajia Rahamat hmm. hmm. tó ń béèrè fún Mẹ́kà hmm. àmọ́ ọdún ti dé ọdún kérésì ti dé aláwìyé ò fẹ́ mm, nǹkan ọdún bẹ́gì bẹ́gì no good ṣá. ẹ̀rán ti fi nǹkan ọdún ránṣẹ́ sí mi. ẹ̀jẹ̀ àníṣó lókè lọ́hùn. a padà bọ̀. ẹ̀jẹ̀ àníṣó lókè lọ́hùn. abẹ́òkúta ẹ jẹ́ ká fò fáyọ̀ hó fáyọ̀ hó ìbò wọlé dé abẹ́òkúta ẹ ká yọ nílùú ẹgbà academy suite bàgẹ́ sílùú ẹgbà ilé ìtura èyí àtú ẹgbà lára ìgbanilálejò tiwa ò má Yàrá tó rẹwà pẹ̀lú ìmọ́tótó tó gara. Swimming pool èyí ga ó ti lọ́wájú. Yàrá àwàdà ó dùn ó àjòbí ilé. Academy suite l'Abẹ́òkúta ó ti lọ́wájú. Ẹgbẹ́ Abadíyà Central Mosque Abẹ́òkúta MKO Abiola Wẹ̀ làmúlẹ̀ Academy Suite ìgbà ó ti lọ wájú. <laughs> Academy Suite telephone zero eight one seven triple six double six zero one Academy Suite home away from home. painting ojúlówó ọ̀dà tẹ́tí mọ́ tó ń yọ rẹ̀kẹ̀tẹ̀. The Lord Paints Nigeria Limited. Gbogbo ọ̀dà pátápátá là ń ṣe jáde o. Má bá wọn ra ọ̀dà tí ó máa bọ́ tòró. Ọ̀dà sanwó òbèlè ògidì pọ́npẹ́lẹ́ ní gbogbo ọ̀dà yàrá. Gbangba gidi ó tàn dá lára ilé lójó lẹ́rùn. Yàrá emotion sábàdà. Yàrá satin. Yàrá gloss tó ń jà yòyòyò. Yàrá test coat. Yàrá strowel. Yàrá silk tó ga jù. Yàrá smart. Yàrá gold ọ̀dàwúrà. Yàrá road marking. Yàrá floor paint. Turpentine. Sandy sealer. Polyurethane. Retarder. Wood finish. Yàrá thinner. Red oxide primer. protective paint lóríṣiríṣi. ẹ̀pọ́ sì tọ́tún ṣẹ̀ṣẹ̀ jáde yìí tún lé kéńkà. tẹ́ ẹ bá fi kún ilẹ̀ yóò máa kọ́ bí gíláàsì. bí katapila gorí ẹ̀ yóò máa dán síbẹ̀ ni. ra èyíkéyìí ọ̀dà wọ̀nyí kó o gba ìbò ọdún lẹ́sẹ̀kẹsẹ̀. máa bọ̀ ní corporate office wa. ní nọmba thirteen ìjẹun àgbàdúró àgbóòkò abẹ́òkúta. àfinílù ìbàdàn nọmba fifty nine ìwó road opposite omi tuntun house best way bus stop ìbàdàn. telephone zero eight zero three five two five six four seven three. So you mean I can fly from Lagos? Mm-hmm to Paris, mm-hmm. to London, mm-hmm. and fly back to Lagos, mm-hmm. all in one promo? Mm-hmm. And if I don't want that, I can win a whole house? Now you're getting the gist. Recharge 50,000 naira or more within a month, and you could be among the 100 winners of business class tickets from Lagos to Paris to London. If you recharge 100,000 naira or more within a month, you could be one of the many winners of a premium bungalow in Nigeria. The more you recharge, the more you stand to win. T's and C's apply. Glow Unlimited. Ejuma. ọkọ ìbà ó bá ti rògo ìbá ti rògo lọ́wọ́ ibà àbàrà di pépé. bó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. oògùn ibà ẹtùpà ní kòló kárádá ṣáká. ó wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹtùmà ọkọ ibà òun ni ẹ lò ó. ibà tí lógo. ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà. ó bá ti rògo eh, eh. ibà ti rògo lọ́wọ́ ezuma oògùn ibà ẹ ṣeun mọ́mí ayọ̀ ẹ jọ ẹ má ti tìgéètì yẹn mọ́tò ńlá yẹn máa gbé màálù wọlé tó pé káàbọ̀ ṣé pé lóòótọ́ ni promo tó wà AAS ń ṣe màálù rẹ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ yìí. <laughs> ṣé bí tọmọ sísítà ni wọ́n ń tiẹ̀ aláìgbàgbọ́. bí mo ṣe ń sanwó báyìí ni mo gbẹ̀bùn mi lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ mọ́mí ayọ̀ ẹ ṣeun jàre àti géètì yẹn padà fúnra wa. yes sir ṣé àwa náà ṣì lè rí ilẹ̀ yẹn rà kí n lè sọ fún dáàdì ayọ̀. bẹ́ẹ̀ni kì í ṣọ̀ràn yàn kẹra tó èyí táwa rà tá a fi gba màálù ṣá o. ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ẹ̀ máa ra ilẹ̀ àgbàlá àwúrà pọ́kùkù níkọjọ́ òkè àtàṣokòtò road Abẹ́òkúta bákan náà six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra àgbàlá wúrà mile eight ní kọjá Ogun State Television agbègbè tí àwọn ilẹ̀ méjèèjì yìí wà dáa gan ni ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkùgbàǹkù òróró ògúnfe àti màálù ti wà nílẹ̀ fẹ̀yìn náà gẹ́gẹ́ bí ẹ̀bùn bẹ́ẹ̀ bá ṣe ń sanwó ní ọ́fíìsì IAS lẹ́ máa gba plot number àti block name yín pé zero nine one three one zero one one two five five December sixteen làǹfààní yìí mọ́ o. ẹ ṣeun ṣeun ẹ kú ìtẹ́tí sí wa o ìròyìn wa etí ọba nílé etí ọba lóko ni hmm. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìròyìn wa lẹ́yọ̀ èjèèjì láàárọ̀ ti tòní ìròyìn mi àkọ́kọ́ òun lélẹ́yìí tó jẹ́ pé ó wà nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí níbi tí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lánàá ọjọ́ àlàmísì ọjọ́ kẹrìnlá oṣù kejìlá tá a wà yìí òun ló jẹ́ pé ààrẹ mọ̀ sọ̀rọ̀ ó ní ẹ wò ó ṣẹ̀rì ká lè jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kan ṣoṣo o ẹ jẹ́ á nígbàgbọ́ nínú wípé nàìjíríà tá a bá ti ṣera wa lọ́ṣùṣù ọwọ́ á dá orílẹ̀-èdè nàìjíríà padà sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà eléyìí tó yẹ ká máa gbà gangan tinubu sọ àwọn ọ̀rọ̀ yìí níbi àgbékalẹ̀ ọ̀rọ̀ eléyìí tó sọ níbi tí wọ́n ti ṣe ètò àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ kan nílùú àbújá láti sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí ti ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà èyí ń asòfin àgbà Godswill Akpabio ọjọ́ bíi ẹlẹ́ẹ̀kan mọ́kànlélọ́gọ́ta irú rẹ̀ wọ́n ní àkórí ìjókòó ọ̀hún òun ni wọ́n pè ní àwọn ọ̀pákùtẹ̀lẹ̀ ohun tí ilé ìgbìmọ̀ asòfin gbé sílẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà legislative agenda for national development òun ni wọ́n gbé kalẹ̀ tinubu ó ṣe àpèjúwe àpábíò gẹ́gẹ́ bí èèyàn kan eléyìí tó jẹ́ pé ó farajìn fún ìdàgbàsókè orílẹ̀-èdè rẹ̀ ó ṣe àlàyé síwájú sí i ó ní wò ó àǹfààní eléyìí tí ìwọ àpábíò Fábíò ohun tó ní ni wípé o máa ń gbọ́ràn sí àwọn tó kù rẹ lẹ́nu àti pàápàá o kì í dá ṣe nǹkan tiẹ̀ o ó ní mo ti mọ̀ ẹ́ tipẹ́tipẹ́ ó ní àjọ ṣiṣẹ́ pọ̀ ni táàjọ fi gbé orílẹ̀-èdè Nàìjíríà débi tí orílẹ̀-èdè Nàìjíríà ń lọ nínú ìwé ìròyìn Nation ìyẹn ti wáyé bákan náà nínú ìwé ìròyìn Daily Post ni Tinubu ti kọrin regidi kan ló ti fi kí Akpabio látàrí wípé ó ní ẹ wò Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ yan Akpabio tìmílẹ́gbẹ̀ẹ́ kó jẹ́ olórí ilé ìgbìmọ̀ ìlẹ́gbìmọ̀ asòfin àgbà òní pẹ̀lú àpábíò pẹ̀lú ẹni tó jẹ́ abẹnugan ìlẹ́gbìmọ̀ asojúṣòfin yẹn tajudeen abbas tí wọ́n bá ti lè ń wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ó ní ẹ wò ó á ṣe àṣeyọrí eléyìí táwọn èèyàn mọ̀ rí tí wọ́n mọ̀ pé wọ́n lànú lẹ̀ báyìí ni pé eléyìí tún kọjá bẹ́ẹ̀ ààrẹ ó tún ṣe àlàyé pé oníṣẹ́ rí ẹjẹ́ mú yín lọ sínú ìwé ìtàn nígbà tí àpábíò tó ń ṣe alábòjútó ìyẹn kọmíṣánná ní ìpínlẹ̀ akwa ibom ìgbà yẹn gan lèmi ń ṣ ṣe gómìnà nípínlẹ̀ èkó gẹ́gẹ́ bí tinubu ṣe sọ oníṣẹ́ rí apábíòye ó ní ó ṣe dáadáa gan ni nígbà tóun náà wá di gómìnà ìpínlẹ̀ akwa ibom ó ní ẹ wò ó bàbá ti nírú rẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tá a wá nírú àbáàsì gẹ́gẹ́ bí olórí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ó ní ẹ wò ó gbogbo nǹkan bójúmu láàrin gbogbo wa a sì fi ti ọlọ́run a fi sí ẹ̀gbẹ́ rẹ̀ ó ní mo ní ìgbàgbọ́ nínú àpábí ògidì gan nítorí wípé ọlọ́run ló yàn tèmi nígbà tí mò ń ṣe gómìnà tóun ṣe kọmíṣánná ó máa ń wá sẹ́kọ̀ọ́ ó máa ń wá wo báwọn nǹkan ṣe ń lọ sí tí n sì mọ̀ ń gbà náà pé ó ń petepèrò àti di gómìnà ni kò wá yà mí lẹ́nu irú ibi tí mo bá báyìí torí wípé ó ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀ tipẹ́ ó sì ti yege ẹ̀wọ́ ìròyìn ẹ̀ pọ̀ gidi gan ni nínú àwọn ìwé ìròyìn tó jáde lónìí daily post àti the nation lèmi tí mo jáde. ó dá platform times ló kọ ìròyìn eléyìí tèmi ò fi ṣíde o níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun ló jẹ́ pé wọ́n mọ̀ ti gbọ́n mọ̀ wọ́n sì ti gbọ́n re ìyẹn sí ọ̀rọ̀ kan èyí tí báǹkì àgbáyé ìyẹn World Bank tó mọ̀ sọ pé orílẹ̀-èdè wa nàìjíríà sì ń sanwó ìrànwọ́ lórí epo pẹtiró lórílẹ̀-èdè wa nàìjíríà níjọba àpapọ̀ bá dáhùn lóhùn pé ẹ mọ́ fọ̀rọ̀ kọ̀rọ̀ kọ wa lọ́rùn àwo ò sanwó ìrànwọ́ kankan mọ́ lórí epo pẹtiró lórílẹ̀-èdè wa nàìjíríà o ẹni tó jẹ́ alákòóso ìyẹn fún ọ̀rọ̀ tó kan aráàlú àti ìkànsíra ẹni Mohammed Idris òun ló mọ̀ sọ ilé yìí níbi tó ti ń gbẹnu aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ̀rọ̀ ìyẹn lórí ètè kan èyí tó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ ni Idris ti sọ̀rọ̀ wípé ṣẹ̀rí aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìṣèjọba yìí ti ń bẹ lóde lọ́wọ́ yìí òun ló jẹ́ wípé wọ́n ti ní ọ̀rọ̀ à ń sanwó rọ̀wọ́ lórí epo bẹntiró ó ti lọ orí ẹ̀ náà sì ni wọ́n dúró sí eléyìí gan ló wá mú ìpawó wọlé ìyẹn sí àpòṣúná ti tí orílẹ̀-èdè wa nàìjíríà kó mọ orú gọ́gọ́ sí lójoojúmọ́ o ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn tí wọ́n jẹ́ báǹkì àgbáyé òun ló jẹ́ pé wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀hún níbi tó jẹ́ wípé wọ́n ti ń dá sí ọ̀rọ̀ kan lórílẹ̀‐èdè wa nàìjíríà látẹnu ẹni tó jẹ́ aṣojú wọn lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé sí orílẹ̀‐èdè wa nàìjíríà alex sienat níbi tí òun ti sọ̀rọ̀ ní ọjọ́rú èyí tó kọjá yìí ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ká nípa orílẹ̀‐èdè wa nàìjíríà kò mọ̀ sí mọ̀ san owó ìrànwọ́ orí epo ni bóun ó ṣe mọ wọ́n ta jálá epo kan ní six hundred and fifty naira tó yẹ kó yẹ kó ti bọ́ sí seven hundred and fifty naira bí a ti ń sọ̀rọ̀ yẹ àmọ́ wọ́n ti dá wọn lóhùn pé kóńkálùkù ṣọgbà rẹ̀ o àwa báwa ti wà yìí lórílẹ̀‐èdè nàìjíríà àwa ò san owó ìrànwọ́ kankan mọ́ o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé owó epo wa òun ni ò kúrò ní six hundred and fifty naira per litre o platform times kọ ìròyìn ọ̀hún sì gùn ẹ̀mú kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. eléyìí the punch ló kọ ẹjẹ́ àjọ nìṣó nípínlẹ̀ rivers ká lọ wo bí nǹkan ṣe ń lọ sí i hmm. ṣé kì í ṣe pé omi ti ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí fún gómìnà ní ìpínlẹ̀ rivers àti pàápàá bèbí ọmọ ti fẹ́ ṣẹ́jú wọn ni nípínlẹ̀ rivers wọn ni gbogbo rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ lẹ́ka ètò òṣèlú ń bẹ̀ kàkà kó sàn lára ìyá ti bí ó máa ń fi ojoojúmọ́ ló ń fi wọ́n ní lánàá ọjọ́ àlàmísì tó jẹ́ tásídẹ̀ẹ́ òun ni àwọn alábùjọ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ alátìlẹyìn àti olóòótọ́ ìyẹn sí gómìnà àná nípínlẹ̀ Rivers ìyẹn Nyesom Wike àwọn mẹ́fẹ̀ẹ̀fà wọ́n bá mú bírò wọ́n mú bébà ni wọ́n bá kọ̀wé lẹ́tà gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ ni kí ni wọ́n kọ síbẹ̀ ni wípé àwọn kọ̀wé fipò fiṣẹ́ àwọn sílẹ̀ gẹ́gẹ́ bíi kọmíṣánná ìyẹn lábẹ́ ìjọba Siminalayi Fubara tó ń ṣe gómìnà lọ́wọ́ nípínlẹ̀ Rivers River wọ́n ní hmm, eléyìí wáyé látàrí bó ti jẹ́ pé wọ́n ní nílé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ náà wọ́n ti pín sí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé àwọn igun méjèèjì ọ̀hún náà ni wọ́n jókòó ilé lánàá àwọn igun eléyìí tó jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n ìyẹn twenty seven tí wọ́n jẹ́ olóòótọ́ sí gómìnà àná Wike àwọn wábì kan wọ́n lọ jókòó àwọn igun eléyìí tó jẹ́ márùn-ún eléyìí tó jẹ́ tó jẹ́ olóòótọ́ sí gómìnà tó ń ṣèjọba lọ́wọ́ àwọn náà lọ jókòó lánàá lánàá yìí náà ni wọ́n jókòó ẹ̀wá o àwọn kọmíṣánná eléyìí tó jẹ́ pé wọ́n kọ̀wé fi pé wọ́n sílẹ̀ àwọn náà ni ẹni tó jẹ́ alákòóso alábòjútó fún ètò ìdájọ́ ọ̀jọ̀gbọ́n Zaccheaus Adango tó tún jẹ́ agbẹjọ́rò àgbà alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde commissioner for war Dr. Des George Kale bákan náà alábòjútó fún àwọn iṣẹ́ àkànṣe gbogbo special duty Emeka Woke alábòjútó fún ọ̀rọ̀ ìg ìgbáyégbádùn ará ìlú àti àtúntò ìlú ìyẹn social welfare and rehabilitation arábìnrin Inime Aguma alábùtò fún ọ̀rọ̀ ètò ìṣúná Isaac Kamalu àti alábùtò fún ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Chinedu Mmam àwọn náà kọ̀wé fi ipò wọn sílẹ̀ o wọ́n ní láàrin àwọn alábùtò mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ yìí márùn-ún nínú wọn ń ló ṣiṣẹ́ ló bá Wike ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alábòjútó pẹ̀lú ipò tí wọ́n wà yìí náà ni nígbà tí ẹni tá a mọ̀ sí Woke ìyẹn ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí gómìnà wike fún ọdún mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn tó wá di kọmíṣánná lábẹ́ fùbárà wọn ni àwọn márààrún yìí ni wọ́n sì ti bá àwọn mẹ́fà nínú àwọn márùn àwọn márùn náà mẹ́fà yìí ni wọ́n ti báwo ìròyìn the punch sọ̀rọ̀ lórí ìdí táwọn fi kọ̀wé fi ipò wọn sílẹ̀ èmi ń pé kóun lè tẹ̀síwájú nínú ìrìnàjò ìgbésí ayé òun ni èmi ń pé ẹ̀rí ọkàn kò lè jẹ́ kóun ó dúró bẹ́ẹ̀ lẹ́lòmí ń pé òun láwọn nǹkan míì tóun fẹ́ tẹ́nikẹ́ni ò lè mọ̀ ń làwọn ṣe kọ̀wé fipò wọn sílẹ̀ bèbí ti ń ṣẹ́jú báyìí o mọ́ gómìnà Fubara lọ́wọ́ nípínlẹ̀ Rivers ẹ wò Punch òun ló mú ìròyìn yìí wá kọmíṣánná mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ Punch tún sọ pé àwọn ń gbọ́ pé mẹ́fà míì náà tún kọ̀wé wọn ní ṣùgbọ́n àwọn ò tí ì lè fìdí ìyún múlẹ̀ lásìkò táwọn ń kóròyìn jọ ẹ kà síwájú sí Punch òun ló mú wá. ó dá ká tó lọ sẹ́ka ìpolówó ọjà wa ẹni tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp bọ̀dé george òun ló jẹ́ pé mọ̀ ti sọ̀rọ̀ wípé gbogbo rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ rivers yìí tí wọn ò bá tètè mójútó ó mọ̀ lè kárí orílẹ̀-èdè wa nàìjíríà kó di kárí ayé aṣọ oníṣúgà o george ló mọ̀ sọ eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún un lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ èkó ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí laago ìkìlọ̀ pé gbogbo igun tí ọ̀rọ̀ kàn kí wọ́n mọ̀ gbà láfíà láàyè kí ọ̀rọ̀ tẹ́ ẹ rò pé bóyá yóò kú léwe kó mọ́ lọ padà kú légbò àti pé ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀ ẹnikẹ́ni kì í mọ ìparí rẹ̀ ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ẹ dákun ẹ bá ń wò kí ni ẹgbẹ́ òṣèlú PDP ń wò ibo ni àwọn ìgbìmọ̀ èyí tó jẹ́ ìṣàkóso wọn bo wọn wà gan ibo làwọn aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú PDP wà tí wọn ò sì rówó pé ọ̀rọ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí kó lè dá nǹkan míì sílẹ̀ kí wọ́n tètè mójútó nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà tọrọ ajé wa ó tiẹ̀ kọjá kátúbẹ̀ sí ní ṣe fàákàjà ṣé níbi tó jẹ́ wípé inú bí àwọn èèyàn ebi sì ń pa wọ́n ẹ̀ wá ronú gbogbo yẹn à ń jà tèmi ni paul èmi ni hmm. ti apollo òun lẹ̀ ń bá kiri torí náà ẹ tètè mójútó afáìmójútó yóò mọ̀ padà di kárí ayé aṣọ oníṣúgà Vanguard ló kọ́ Bọ̀dé George ló kọ́ ló sọ́jàre èmi kàn ká sí yín létí ni o. láti bẹ̀ ẹ̀jẹ̀ á nìṣó. lójú ọjà ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. karaw máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀. ọ̀rẹ́ o jẹ́ lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹnwá àdúrà mígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule rà ládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero Abike zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. olúwa ló gbọ́n electrical and electronics ẹni abálábà. Màdí bàbá. nineteen seventy nine iléeṣẹ́ olúwa lúgbọ́n ti bẹ̀rẹ̀. síbẹ̀ iṣẹ́ rẹ̀ àtòwòpọ̀ rẹ̀ táyé mọ̀ wọ́n sì ṣì wà ń bẹ̀ digbí dòní. torí yàtọ̀ tí òrùjú ní bẹ láàrin ògidì àti gbẹ̀rọ gbùdù. electrical and electronics. ojúlówó pọ́ńbélé ọjà ni wọ́n ń tà bí. smart television home theater, air conditioner freezers and refrigerators generator, washing machine gas cooker microwave pressing iron kitchen items blender toaster hot plate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olú iléeṣẹ́ olúwa lúgbọ́n wà ní. number thirty sókẹ́nù road lẹ́gbẹ̀ẹ́ polaris bank ìṣàpọ̀n abẹ́òkúta. èyí tẹ́ka àwọn bẹ̀ ní. number seven àgọ́òkò street. adojúkọ àfihàn sílẹ̀ ìṣàpọ̀n abẹ́òkúta. fún ògidì electronics. ẹ pè ilé iṣẹ́ olúwa lógbọ̀n electrical and electronics sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. zero eight one zero nine six zero four six seven six tàbí zero eight one five zero three one zero nine six five. olúwa lógbọ̀n electrical and electronics àwa ní baba. kára ó lè bá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùn mọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrègbé wọ́n ti lọ́ọ́ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtúrà dáadáa. kòkó kò lára o t'a le. gbéra ńlẹ̀ k'o dìde. kára o lè pè n ban. àtúrà wọ̀ àtúrà pẹ̀sẹ̀ àtúrà dáadáa. kegun tó kegun náà. kára o ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè n ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè n ban bọ̀. káì ara rẹ̀ ó le padà yakinlala. action action action. ó jẹ́ àwọ̀ká àròmọ̀léegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pen ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pen ban. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pen ban. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pen ban ó kì í síbẹ̀. kára ó lè pen ban mo rí àtúrà dáadáa iṣẹ́ ìyanu òpin ọdún rèé o tọ́lọ́n ti fẹ́ jẹ́wọ́ agbára láyé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níbi quarterly prayer program tá a pè ní seventy two hours with God on the mountain èyí tó parí ọdún two thousand and twenty three rèé má jẹ́ wọn ròyìn ẹ̀fọn dákun divine compensation lápapòrí tó sùn yìí ẹ jẹ́ ká ké sí alára ká ké sí ajérò títí tó fi dórí ọwọ́ àràngún àga kájọ wá pa òǹkọ̀ késọ́lọ́n lóhùn rárá lórí òkè arárọ̀mí Holy Ghost concentration camp ajégúnlẹ̀ bus stop pápá aláǹtó ìlàró road off lagos abẹ́òkúta expressway ogun state kájọ ní ìrírí orí òkè téńté ọdún yòó tó parí ó ṣe pàtàkì púpọ̀ wednesday twenty sí twenty two december two thousand and twenty three ló máa wáyé evangelist tosin amusanbo gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àti evangelist ọládélé akíndélé reverend dr adesina sanyaolu senior pastor lólùgbàlejò sẹ́mi àti ìyanu yìí tẹlifóònù zero eight zero two three zero six six one four nine zero eight zero two three zero six six one four nine jésù lolúwa. thank you Ẹ fetí sí ìkéde pàtàkì yìí: Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Victor Vicago Nigeria Enterprises ń kí Chief Makanju Ọláròtìmí, Chairman Association of Terrazzo Marble and Tile Workers of Nigeria (ATMATWON) kú oríire ayẹyẹ ọjọ́òbí àádọ́ta ọdún (50 years) birthday celebration àti 25 years in business tí yóò wáyé lọ́jọ́ Sunday. ọ̀túnla ọjọ́ kẹtàdínlógún oṣù Kejìlá ọdún 2023 nílé wọn tó wà ní mobólájí estate mádojútìmí abiola way tí yóò sì bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán chief mákànjúọlá rotimi ẹ ti ṣọdún èyí ẹ ó ṣẹ̀mí ìtòwótọmọ tàìkú baálẹ̀ ọ̀rọ̀ lásìkò yín ọmọ ẹgbẹ́ atmat one a máa lé sí o àmì olùkíni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ victor vicagu nigeria enterprises ẹ ṣeun. ṣeun ẹ ìtẹ́tí sí wa o eléyìí tó jẹ́ pé ìròyìn wa etí ọba nílé etí ọba lóko òun náà là ń lẹ̀ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ẹ wo ẹ má gbàgbé pé a wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. à ń bẹ̀ ń bẹ̀ o <laughs> kẹ̀ ẹ wá wo aláwìyé. kí ṣìkàṣìkà kó mọ rọra o <laughs> ẹ̀sán ń bọ̀ o. tó tún wọ tọ́tù ilẹ̀ kì í sórí senator material. ó dá ìròyìn tí mo bá wọlé ní ìròyìn eléyìí tó wà nínú ìwé ìròyìn Nigeria Tribune hmm. eléyìí tó ń sọ nípa ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù eléyìí tó ṣèṣì ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ẹni tí a mọ̀ sí ẹ̀mí àti Zazzau ambassador Ahmed Uba Mali àti ẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Namadi Zambo òun ló jẹ́ pé wọ́n ti pè fún ìwádìí alágbára lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tí ìbúgbàmù olóró fi ṣẹlẹ̀ tó fi pa àwọn èèyàn bíi ọgọ́rùn-ún ìyẹn ní abúlé Tudunbiri ní ìpínlẹ̀ Kaduna ẹ̀mí àti Bamali àti ẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ Zambo ni wọ́n pè ìpè yìí nígb nígbà tí wọ́n ń dáhùn ìbéèrè láti ẹnu àwọn oníròyìn lẹ́yìn tí wọ́n ti lọ kẹ́dùn pẹ̀lú àwọn tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí àti gómìnà ìpínlẹ̀ Kaduna ìyẹn gómìnà Ọbásanni lánàá ọjọ́ Àlàmísì àwọn àgbààgbà méjì yìí òun ló jẹ́ pé wọ́n lọ sí ìpínlẹ̀ Kaduna àti ilé ìjọba nínú ọkọ̀ kan náà tó gbé wọn lọ síbẹ̀ ibẹ̀ gan ni wọ́n ti ṣe àlàyé pé wọ́n ní ẹ wò ó ìbẹ̀wò táwọn wá ṣe yìí ó fún àwọn ní àǹfààní láti sọ fún gómìnà ìpínlẹ̀ Kaduna nípa ib bí ọ̀rọ̀ ṣe ń lọ sí láti ọwọ́ ìgbìmọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ ìyẹn ti igbákejì ààrẹ nígbà kan Zambo tó jẹ́ alága rẹ̀ ti eléyìí tó jẹ́ pé lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní Zaria Central Mall níbi tíyùn náà ti dà wó ní àárín ọdún tá a wà yìí náà ni òun ló fi lọ ní àwọn méjèèjì yìí ni wọ́n fi lọ sọ fún gómìnà bí ọ̀rọ̀ eléyìí ṣe ń lọ sí ẹ wò ó wọ́n sọ̀rọ̀ wọ́n ní àwọn ń ṣe àtìlẹ́yìn fún ìwádìí alágbára lórí ìṣẹ̀lẹ̀ ti àdó olóró ọ̀hún wípé kí wọ́n tètè ṣe ìwádìí ọ̀hún kí wọ́n sì fakò mọ́ òkun rẹ̀ yọ ẹni tí ajẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú náà bá ṣìmọ̀ lórí kí wọ́n fojú wo iná òfin nítorí kí ẹ̀mí tó tó ọgọ́rùn-ún kó sọnù lẹ́ẹ̀kan ṣoṣo kì í ṣe kèrémí láì ṣe ẹ̀mí ẹranko ẹ wo ìròyìn yẹn inú ìwé ìròyìn Nigeria Tribune òun ló wà láàárọ̀ yìí. ó Punch náà ló kọ ìròyìn eléyìí níbi tó ti gbé mi lọ sí ìpínlẹ̀ Èkìtì o gómìnà gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ní ọjọ́bọ̀ àná lójú ó ti pàṣẹ fún àwọn elétò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún wípé kí wọ́n rí i pé wọ́n wá wọn jáde o ìyẹn àwọn tí wọ́n ṣiṣẹ́ bí ìyẹn iṣẹ́ ìdígunjalè ní ilé ìfowópamọ́ ní Ìkẹ́rẹ́ Èkìtì kí wọ́n sì fi ojú wọn winá òfin Oyèbánjí ló ṣàpèjúwe irú ìwà ọ̀hún àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ò tiẹ̀ mọ́pọlọ wá àti tó bani nínú jẹ́ wípé pẹ̀lú bí nǹkan ti rí yìí kò sí ẹni tí ó lọ ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà o gómìnà ọ̀hún nínú àtẹ̀jáde èyí tó fi léde láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn Yínká Oyèbọ̀dé ló jẹ́ pé ó ti kẹ́dùn pẹ̀lú àwọn tí wọ́n fara káṣá ìdigunjalè ọ̀hún wọ́n tún kẹ́dùn pẹ̀lú Ogogayin Council àti gbogbo àwọn èèyàn ti ìlú Ìkẹ́rẹ́ o ibẹ̀ gangan ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ọjọ́rú èyí tó kọjá yìí níbi tí àwọn adigunjalè ọ̀hún ti dojúkọ báǹkì ìyẹn ilé ìfowópamọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè ọ̀hún tí wọ́n sì ṣekú pa àwọn mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ fara pa yánnayànna Oyèbánjí ti wá pàṣẹ fún ilé ìwòsàn èyí tí ń ṣe ti ìjọba wípé kí wọ́n rí i pé wọ́n tọ́jú àwọn èèyàn èyí tó fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n tọ́jú wọn dáadáa dáadáa kó mọ̀ sí pé bí àmì ẹnikẹ́ni ó tún bá ìṣẹ̀lẹ̀ burúkú yìí lọ lẹ́yìn àwọn tí wọ́n ti ṣekú pa ọ́ Oyèbánjí ló wá sọ̀rọ̀ pé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí ló jẹ́ pé wọn ò ní lọ láì jìyà ó wá rọ gbogbo àwọn èèyàn ti ìlú Ìkẹrẹ pé kí wọ́n lọ rèé fi ọkàn balẹ̀ kí wọ́n sì mọ̀ bá títà rírà àwọn lọ kó ń kálukú mọ́ lọ síbi iṣẹ́ òòjọ́ rẹ̀ torí pé àwọn ò fojú àwọn tí ṣiṣẹ́ bíi ìwé náà òfin Punch ló kọ ẹ̀mú ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ àìgbà itọ́ ara wa dá mì àti pàápàá ká máa bínú ara wa ká mm. máa fẹ́ràn ara wa dénú òun ló ń fa tí ìdàgbàsókè tí ò fi bẹ́ẹ̀ lọ síwájú ní ìpínlẹ̀ Ògùn ta ló sọ̀rọ̀ yìí mm. nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀ Nigeria sí orílẹ̀-èdè United Kingdom ambassador Sharafa Túnjí Ìṣọ̀lá òun ló jẹ́ pé ó ti ṣe àkíyèsí àti àpèjúwe wípé ká má gbàtọ́ ara wa dá mi lórí ọ̀rọ̀ agbára eléyìí tí àwọn olóṣèlú tí wọ́n ń ṣe ìmọ̀tara ẹni nìkan òun gangan ló ń fà á tí ìdàgbàsókè tó fi ń díwọ́ tí ọ̀rọ̀ ìdàgbàsókè fi ń fà sẹ́yìn ìyẹn ní ìpínlẹ̀ Ògùn Sàràfà Túnjí Ìṣọ̀lá ó sọ àwọn ọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ eléyìí tó sọ níbi tí wọ́n ti ṣe ètò ìgbàlejò fún eléyìí tó jẹ́ iṣẹ́ ribiribi eléyìí tó ṣe láti ṣojú orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní orílẹ̀-èdè united kingdom láti àárín ọdún 2021 sí ọdún 2023 sàràfà túnjí ìṣọ̀lá ó ṣe àlàyé pé ó ní ẹ wò ó ṣe rí ìpínlẹ̀ ògùn wáyé àwọn olóṣèlú alágbára ti pọ̀ jù ó lélẹ́yìí gan ló fà á tẹ́nìkan èmi ò jù ọ́ ìwọ ò jù mí òun gangan ló fà á o tó fi jẹ́ pé òṣèlú bó bá pa bó lẹ́sẹ̀ òun là ń bára wa ṣe ó ní ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kí ìpínlẹ̀ Ògùn ti dàgbàsókè jù báyìí lọ Ṣàràfà Túnjí Ìṣọ̀lá ó gbóríyìn ó sì dúpẹ́ gidi gan lọ́wọ́ gómìnà àná nípínlẹ̀ Ògùn ìyẹn aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn látàrí wípé òun gangan ló fa òun kalẹ̀ wípé ọmọ ọmọ dáadáa ni ó sọ fún ààrẹ Buhari ńgbà náà wípé ààrẹ ààrẹ o ẹni tẹ́mi ó fà kalẹ̀ rèé nítorí mo ní ìgbàgbọ́ nínú rẹ̀ ó ní mo tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari tó sì tó sì fi mí sí ibi tó ní k kí n ti lọ ṣiṣẹ́ yìí ìṣàráfà tó jí ìṣọ̀lá ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ó ní ẹ wò ó tá a bá fi ìgbàanú kan ṣoṣo ṣọ̀já nípínlẹ̀ Ògùn Ògùn ó dàgbàsókè jù báyìí lọ ó ní lónìí bá a ti ń sọ̀rọ̀ yìí nípínlẹ̀ Ògùn ó ní àpinsọ́tọ̀ yẹlẹyẹlẹ ní lórí ọ̀rọ̀ òṣèlú eléyìí gbà bí eléyìí gbà bí ó ní kọ́dà nínú ẹgbẹ́ òṣèlú gómìnà ìpínlẹ̀ Ògùn àwọn náà wà ńbẹ̀ tí ẹnìkan eléyìí tó ti fìgbà kan jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ògùn right honourable Títí Òsẹ́ni Gòmẹ̀ tó lọ ṣojú fún ẹ wò ó ìròyìn ọ̀hún ó pọ̀ gidi gan ni wọ́n kọrin re kí Sàráfà Túnjí Ìṣọ̀lá ẹ wò ó wọ́n jó wọ́n sì yọ̀ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ó ti ṣe dáadáa Nigeria Tribune òun ló dé ọ̀hún tó mú ìròyìn ọ̀hún bọ̀. báwo ló ṣe kọrin yẹn nàìjíríà wà ní nàìjíríà tribune. kọ́ síta ṣèbúwọ̀ ló kà. ó wà ń bẹ́ẹ̀. kọ́ akọ́. àkókò sí i yá lọ ìpolówó ọjà àkókò sí i ìwọ kí ló ń wò ó ti ẹ lọ ìpolówó ọjà. àájá lọ polówó ọjà jàre àpẹrẹ bọ̀ wọ́n bá sọ pé kò sí kékeré akàn tí ò nílé lórí owó ẹni tí ò jẹ́ rẹ̀ máyé ni o má jáfara máa bọ̀ ní main seven unique homes and properties ká bá ọ ṣètò ilẹ̀ lọ́nà tó rọrùn bá fifty percent péré ló máa san tá a fi máa yọ̀ǹda lẹ̀ fún ọ wàá máa báṣẹ ilé kíkọ́ yẹn lọ tí wàá sì máa san yìí tó kù díẹ̀ díẹ̀ tí wàá fi san tán anílẹ̀ ní mile eight ajébọ̀ road eight hundred and fifty thousand naira ní three hundred thousand naira látàtà lámùtú two million naira one point two million naira wà. tẹ́ bá ní properties tẹ́ fẹ́ sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbáàjẹ́ ilé ilé epo moto motorcycle tricycle air conditioner deep freezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sọ fún wa àbáyín wa bá yà sí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo igi tí elégèdè wa bá fọwọ́ kàn dídùn ni ẹ sọ pé ó ti lọ. May seven unique homes and properties shop eighty eight ìtòkú shopping mall ìtòkú abẹ́òkúta ẹ pè wá sórí zero seven zero three nine eight eight eight seven eight four zero seven zero thirty nine eighty eight eighty seven. 84. ẹjúmọ́ ọkọ ibà ó mà ti rògo ibà ti rògo lọ́wọ́ ẹjúmọ́ oògùn ibà amaradi pépé. ó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. oògùn ibà ẹjúmọ́ ní kòló dáradá ṣáká ó wà ní capsule fáwọn àgbàlagbà table tablet fáwọn ọmọ kékeré. ẹ túmọ̀ ọkọ̀ ibà òun ni ẹ lò ó. ibà ti rògbò. ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é. bí ara rẹ̀ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ̀. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà. ó bà ti rògbò. ibà ti rògbò lọ́wọ́ ezuma. Yakata. èèyàn ní jẹun tí ó dá. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ìlú abẹ́òkúta àti agbègbè rẹ̀ iléeṣẹ́ fanshop tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin olúbàrà omida abẹ́òkúta tẹ́ ti mọ̀ bí ẹni mowó tún gbọ́nà ọ̀tún yọ pẹ̀lú àwọn ẹja ọsàn kàbìtìkàbìtì ẹja àrọ̀ àti tìlápíà tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ ti wà nílẹ̀ ní yíyan àti òòyẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ìgbéyàwó àti onírúurú ayẹyẹ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra kéréje tàbí lọ́pọ̀ yanturu ẹ mọ́ dààmú jìnnà mọ́ ohun tẹ́ ń wá lọ Sókótó ti wà ní farm shop omida babambari ẹ̀ ní December promo ìrìn àjò lọ sílùú òkè jèrè lọ́fẹ̀ẹ́ fún oníbàárà méjì tó bá rajà tó wẹ̀ pọ̀ lóṣù kejìlá yìí bí ẹja màálù tẹ̀yìn ẹ̀gbágbá ìgbín tó gbó káká ewúrẹ́ epo gàárì pineapple ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò láǹfààní láti lọ lo ọ̀sẹ̀ kan gbáko nílùú òkèèrè níbi tí wọn yóò ti rí ohun ọ̀tun nípa iṣẹ́ àgbẹ̀ tó bá di ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ogúnjọ́ fifteen sí twenty january la máa kéde olóríire ó yá ẹ̀dá wìtìwìtì máa bọ̀ farm shop tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin olúbàrà omidan abẹ́òkúta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero three four seven seven three one zero five one ẹgbẹ́ ẹ̀yìn èèyàn mi ìjẹ́bẹ́yìn bá rẹ̀ yọkan tí ń fún yín mẹ́ta sí i bó nínú yín ó ti dùn tó. inú olúwa ó dùn o. ọ̀rọ̀ àyà mo ti máa ń fàní ńlá kan rẹ̀ gẹ̀gẹ̀ wá bá yín. mo ṣe tán mo fẹ́ kórè dálẹ̀ kí gbogbo yín ọmọ yé. pàápàá jùlọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ti ṣèdánwò nẹ́kọ̀ tàbí wáyẹ̀kì. tẹ̀sí ń jàrán kan àti kàwé lókè òkun. ọ̀ya ni trust bond solutions global travels and tours limited. bí wọ́n bá ti ní kírẹ́dìtì márùn-ún pẹ̀lú english àti mathematics. ìwọ náà ti perégedé ó sì ti lè jàǹfààní ètò china àti india. iléeṣẹ́ trust bond solutions global travels and tours limited ní í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àsánlé owó kankan ò sí. ọ̀ya tètè lọ trust bond solutions global travels and tours limited. mo ṣàfihàn ní ìjàta. kẹ́ni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́. bí ọ̀nà ìrọ̀rùn kan rèé láti kàwé lókè òkun. ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ pọ́nbélé láì gba kọ́bọ̀ kankan. ọ̀fẹ́ tún ni tíkẹ́ẹ̀tì tá a fi rìnrìn àjò. bámi ìdánilójú ṣe wà lórí físà. bẹ́ẹ̀ ni tọ́rọ́ kọ́bọ̀ ó tún máa wọlé lóṣooṣù fáwọn akẹ́kọ̀ọ́ wa. ó yá ní nineteen a ládojúkọ abẹ́kúta south local government àkẹ́ abẹ́kúta ìpínlẹ̀ Ògùn tàbí kẹ́ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three four three nine four six eight àti zero seven zero five one seven seven six zero zero zero Trust Bond Solutions Global Travels and Tours Limited ẹ ṣé o. ẹ ṣé o. ẹ ṣé o. abẹ́òkúta ẹ jẹ́ ká fò fáyọ̀ hó fáyọ̀ hó ìbò wọlé dé abẹ́òkúta ẹ jẹ́ ká yọ̀ nílùú ẹgbà academy suite balẹ̀ bàgẹ́ sílùú ẹgbà abẹ́ olúmọ ilé ìtura èyí àtú ẹgbà lára ẹgbà lára ìgbanilálejò ti wá ó máa lẹ́lẹ́gbẹ́ aṣíwájú lajẹ́ láti ìbàdàn débi gbogbo àyíká tó rẹwà pẹ̀lú ìmọ́tótó tó gara ti lọ́wọ́ big size yàrá àwàdà ó dùn o àjò bí ilé ni academy suite lábẹ́òkúta ó ti lọ́wọ́ jù ẹgbẹ́ abadíyà central mosque abẹ́òkúta mko abiola wèrè làmúlẹ́sí academy suite èyí gbà ó ti lọ́wọ́ jù. <laughs> Academy Suite. Telephone 0817 666 6601. Academy Suite. Home away from home. Unleash the potential of information technology. Equideco Academy presents the Tech Scholarship and Intensive Skills Acquisition Training. Join the January cohort. Learn full stack software development, front end development, back end development, UI and UX design, agile management, data science and analysis. Come and experience the power of cloud computing, cybersecurity, and lots more. Lots more. It's going to be a holistic experience. Hurry up. Enroll today at Equideco Academy at 18 Lalubu Street, K Plaza, 3rd floor, Okelewo, Abeokuta. Class resumes on 8th of January 2024 for a duration of 6 months. Say goodbye to vulnerability as you be involved in real life projects, job interview preparations, life courses, flexible learning, tailored programs to suit you. For more inquiries, please call 0807 057 0824. Please note there's a 50% discount for the first 10 applicants. The next 10 will get 25% off, and there are limited slots available. Rush to secure your place today. Equideco Academy. Secure today, secure sure tomorrow. tomorrow. gbogbo ẹ̀yin ìletò àti abúlé etí yín dà gbogbo ẹ̀yin community àti new site ẹ̀yin náà ẹ̀ súnmọ́ bíi tọ́rọ̀ àti kan mi bá di wàhálà nílùú tàbí ládùúgbò Onyx Geoservices lolúgànbé tá a ké sí kí sòbíà tó dégbò Onyx Geoservices ò lẹ́lẹ́gbẹ́ ní ti ká gbẹ́ borehole tí yóò sun omi gidi omi tó mọ́ lóló tó ṣe é mu tí ò sì ní gbẹ lákòókò ẹ̀rùn ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtinúdá àti orí pípé la fi ń bá bọ̀ látọjọ́ tó ti pẹ́ wá jẹ àǹfààní Onyx end of the year promo tó ń lọ lọ́wọ́ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ lórí geosurvey tàbí borehole gbígbẹ́ geosurvey ni ó ṣàtọ́nà ibi tómi gidi wà lórí ilẹ̀ Onyx Geoservices wà ní twenty six Old Owode Road Oníkólóbó Abẹ́ Abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six two three four one nine nine three thirty first december twenty twenty three làǹfààní yìí ó pin o <laughs> ṣé mo wíire àbí ń wíire. ó wíire. wọ́n máa sórí ilé òwò ayọ̀ ni o. onyx geoservices water is life. life. ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pé ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero 0909 513 3528 0909 513 3528. Bákan náà, ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528. Lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òrùn má máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. ẹ ṣeun mọ́mí ayọ̀ ẹ jọ ẹ má ti tìgéètì yẹn mọ́tò ńlá yẹn máa gbé màálù wọlé. dádì tó pẹ́ ṣé pé lóòótọ́ ni promo tọ́wọ́ ias ń ṣe màálù rẹ̀ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ yìí. <laughs> ṣé bí tọmọ sísítà ni wọ́n ń tiẹ̀ aláìgbàgbọ́. bí mo ṣe ń sanwó báyìí ni mo gbẹ̀bùn mi lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ mọ́mí ayọ̀ ẹ ṣeun jàre àá tìgéètì yẹn padà fúnra wa. ẹ ẹ yẹ sà ṣé àwa náà ṣì lè rí ilẹ̀ yẹn rà kí n lè sọ fún dádì ayọ̀. bẹ́ẹ̀ni kì í ṣọ̀rọ̀ yan kẹra tó èyí táwa rà tá a fi gba màálù ṣá o. ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa ra ilẹ̀ àgbàlá àwúrà pọ́kùkù níkọjá òkè àtà Sokoto road Abẹ́òkúta bákan náà six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra àgbàlá àwúrà my eight níkọjá Ogun State Television agbègbè tí àwọn ilẹ̀ méjèèjì yìí wà dáa gan ni ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkùgbàǹkù òróró ògúnfẹ̀ àti màálù ti wà nílẹ̀ fẹ̀yìn náà gẹ́gẹ́ bí ẹ̀bùn bẹ́ẹ̀ bá ṣe ń sanwó ní plot number àti block name yín pé pé zero nine one three one zero one one two five five december sixteen làǹfààní yìí mọ́ o obìnrin onísun ẹ̀jẹ̀ fọwọ́kun aṣọ jésù ó gba ìtura adẹ́tẹ̀ fojú kan ayé tiẹ̀ náà gúnrégé jésù sì wà síbẹ̀ bí ìtàtijọ́ kò yí padà òrèkóòrè ni jésù àràbá onítura gúnrégé ń ṣiṣẹ́ ìyanu bí iná tó ń jábọ́ látọ̀run láàrin ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ kejìdínlógún oṣù december ọdún yìí sixteen to twenty second december twenty twenty three ni jésù máa bá onírúurú àwọn ènìyàn pàdé tí ìwọ náà jẹ́ ọ̀kan níbẹ̀ nínú ìjọ christ saviour apostolic church tó wà ní number two amọ̀lẹ́gbẹ̀ street behind bonific house òkè lántura abẹ́òkúta ní ìpínlẹ̀ ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ètò àkànṣe ti ọdún yìí tẹpẹlẹmọ Jésù àràbá onítùúra gúrégé press on in Jesus the mighty man of comfort and all will be well with you ministry pastor Festus Okunbono and other anointed men of God host pastor reverend prophet O. Johnson olórin ẹ̀mí reverend Mrs. O. O. Johnson five pm daily fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero eight zero three seven two two seven two three nine sixteenth to twenty second December twenty twenty three Jésù ń retí rẹ o èyí ní láti kéde fún gbogbo èèyàn àti gbogbo jọ̀mọ́ lọ́kùnrin lóbìnrin tí wọ́n jẹ́ jọ̀mọ́ ìṣàgá orílẹ̀ central mosque ìṣàgá wípé ayẹyẹ wíwé láwà ní chief imam ti ìlú ìṣàgá orílẹ̀ central mosque ni kò ní wáyé mọ́ ní december twenty third àti sún síwájú sí january twenty seven two thousand and twenty four kí ẹni tó gbọ́ kó sọ fún ẹni tí ò tí ì gbọ́ wípé oṣù kínní ọdún tó ń bọ̀ lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n la máa wé láwàní fún chief imam ìṣàgọ́ orílẹ̀ central mosque tá a sì máa ṣe ayẹyẹ àwọ́ọ̀dù gbogbo atọrọ àforíjì fún ìdíwọ́ àbí ìnira ráńpẹ́ tí eléyìí lè mú wáyé olùkéde balógun àdínì ìṣàgọ́ orílẹ̀ central mosque máa salam. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Everreach Home Ventures Chief Makanjuọlá Rotimi, tí wọ́n jẹ́ alága Association of Terrazzo, Marble and Tiles Workers of Nigeria (ATMATWON) kú oríire ayẹyẹ ọjọ́òbí àádọ́ta ọdún (50 years birthday celebration) àti 25 years in business tí yóò wáyé lọ́jọ́ Sunday ọ̀túnla ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún 2023 nílé wọn tó wà ní Mobọ́lájí Estate, Mádojútìmí, Abiola Way, tá ó sì bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán Chief Makanjú Ọláròtìmí, ẹ ti ṣọdún èyí ẹ ó ṣẹ̀mí ìtowótọmọ tàìkú baálẹ̀ ọrọ̀. Lásìkò yín ọmọ ẹgbẹ́ Atman-One á máa lé sí o àmín. Olùkíni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Everrich Home Ventures ẹ ṣeun. so ẹ káàbọ̀ padà ẹ kú tí mọ̀ ẹ pé ọmọ alájẹ ni wá bàdúrà bá sì gbà tán apá aládùn àìkà àkókò ti lọ gbà ṣùgbọ́n lóní kánkànkàn ojú òpó ìròyìn platform times òun ló mú ìròyìn iṣẹ́ ìkíni kú oríire yìí wá o hmm. wọn ni ní ẹsẹ̀ bẹ́yẹ ṣe lọ bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀kò ẹ̀ àgbáríjọ àwọn ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan tá a mọ̀ sí association of nigerian broadcasters ambrod ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́ pé wọ́n mọ̀ ti ránṣẹ́ ìkíni kú oríire sí alá àgbà gòkè babalọ́lá àti dókítà adéyìnkẹ́ adégbètẹ́ lórí bí wọ́n ṣe yàn wọ́n sípò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àti igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ fresh one oh seven point nine fm nínú àtẹ̀jáde eléyìí tí ó ti àwọn oníwèé ìròyìn lọ́wọ́ lánàájú àlàmísì láti ọwọ́ ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ìdarí ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ambrod nípínlẹ̀ ògùn ìyẹn ọ̀gbẹ́ni gbẹ̀ngà gòkè fàdìràn ngangan náà fi àtẹ̀jáde ọ̀hún síta wọ́n ní ni àwọn kí àwọn méjèèjì kú oríire nítorí wípé ẹni tó tòlù ṣọ́ là ń pè láti ṣọ́ ẹnu ìloro wọ́n sì ní ipò náà yóò tù wọ́n lára o àsìkò tiwọn Fresh FM yóò máa dàgbàsókè lọ sókèsókè ni Platform Times òun ló mú ìròyìn yìí wá láàárọ̀ yìí. jẹ́ ẹ̀ tún máa tẹ̀síwájú ìròyìn náà. Ah, ah, ah, kí ló dé? ìparí oṣù. o ò fẹ́ kí n kàròyìn <laughs> ni. kíkẹ́ má pa má ẹ̀yin èèyàn wa ètò ti wọnú ètò ẹ jẹ́ àmọ́ lọ. aláwìyé ló ní mọ́ kàròyìn fún mi. ẹ̀yin yẹn má bínú ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí facebook àtẹ̀yin tẹ́ ń pè ojú òpó yìí ló ń ṣe tólólólóló yìí ẹ ṣe ẹ jẹ́ àmọ́ nìṣó o ká máa gba àwọn iṣẹ́ eléyìí tó jẹ́ pé ó wọlé á hmm. tún pàdé àwọn ikọ̀ mi láàárọ̀ la láàárọ̀ la aláwìyé federation èmi ò ní ilẹ̀kùn ní mú mi lọ́wọ́ o kíkẹ́ mọ́ lọ́kọ́ mọ́ kàrin lórí mi. kíkẹ́ lọ́mọ ògúnṣínà lórúkọ ra ajiya rahmat ẹ̀ mọ̀ ìyá Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. You want to live long and stay strong. ìwádìí fi hàn pé ó lé ní mílíọ̀nù márùndínlógún ènìyàn tí àìsàn àwọ́ká làkúègbè arọmọléegun tàbí sangunsangun ń bá a fínra ní nàìjíríà ìbàdí ríro ẹ̀yìn ríro orókún ríro ni tàbí ara ríro ni máa ń mú kó sú ni kódà àwọn nǹkan wọ̀nyí máa ń dojú tì ní tí kìí sì jẹ́ kí ènìyàn lè nàró gbàdúrà ogún ìṣẹ́jú ní ṣọ́ọ̀ṣì tàbí kírun ní mọ́sálásí má sọ̀rọ̀ ìtinú. Avi Speciality ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ Ebenfem filling station ìta ẹ̀kọ́. Tètè forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ pẹ̀lú three thousand naira péré nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án gẹ́gẹ́. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two zero seven zero four nine seven three five four six two. Hmm, nígbà mìíràn bí ẹlòmíràn bá sùn tó jí ẹ̀gbẹ́ àti ọrùn á sì máa dùn ún tí orókùn àti ẹsẹ̀ yóò máa ró gógó bó bá dìde ẹ̀wẹ̀ ìjókòó tàbí ìdìde a máa mú kí oríkèéríkèé ara àti ọ̀pẹ́ ẹ̀yìn máa ro ẹlòmíì a sì máa mú káyé oṣù ni nígbà tó bá rẹ òpó tó gbé ara dúró gbogbo ara ni yóò jẹ̀yà rẹ̀ ó dájú pé bí ìgbà tí nìyẹn gba òmìnira ní tí gbogbo ìnira ara ríro bá fini sílẹ̀ tí kò sì ní sí ìdíwọ́ fúnni mọ́ má gbọ́kàn rẹ sókè ìdí nìyí tí av speciality fi ń ké sí ọ wá sí àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine